ìyá mi gbà yẹn wọ́n ní akọrin àwọn ọmọ kéékèèké tí ẹ pé àwa náà ibi àtàwọn ẹ̀gbọ́n mi gbogbo wa la wà ń bẹ̀ àtàwọn àbúrò mi so a ti kọrin láti kékeré so gbà táwọn náà dé kò ń ṣe nǹkan tí mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn bígbà tí ó ti wà ní inú ẹ̀jẹ̀ ni bígbà tí abínibí ni so a máa fi ń dárayá ńlé a máa ń kọrin dárayá ńlé so ìgbà ní church náà kò sẹ́ni tó ní kọ́ join choir kan tó kọ́ tó join ní àwọn akọrin náà ní nílé ìjọsìn wa so it's just ara ó ti wà ní inú inú ẹ̀jẹ̀ so ó ṣe jẹ́ nìyẹn torí pé mi gẹ́gẹ́ bí ẹnìkan mo jẹ́ ẹni tó fẹ́ràn orin gidi gan mo máa ń kọrin mo kọ́ máa fi ń dá ara mi lára yá nìyẹn so àwọn gan fúnra wọn náà bẹ́ẹ̀ torí pé ó ti wà nínú ẹ̀jẹ̀ àwọn náà kọ́ fẹ́ràn kọ́ máa kọrin so àwa ṣàwà ra àwọn ohun èlò orin orin náà sí ilé bíi dùrù àti tó ń fọn èyí tó ń tẹ dùrù ń tẹ dùrù nu eléyìí tí ó ń tẹ dùrù òun fọn eléyìí tó gbé dání yìí saxophone òun náà bẹ́ẹ̀ ó fẹ́ràn kó máa kọrin so nínú ilé a kò máa fi ń dára wọn lára yá a kò máa ń mo dẹ̀ máa mo máa ń kọ́ wọn lóríṣiríṣi orin màá fún wọn ní àwọn nǹkan tó yẹ ká kọ́kọ́ kọ síbi pé kọ́kọ́ síbẹ̀ so díẹ̀ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ wọ́n ṣe ń kọ orin. a máa ń ṣe rehearsal ní ìparí ọ̀sẹ̀ a máa ń lò bí ìgbà tí a fi ń ojú jẹ́ kí wọ́n relax nílé so a máa ń kọrin ní ọ̀sẹ̀ dẹ́nu máa ń lọ fún rehearsal náà ní church ní ilé ìjọsìn wa mi sọ pé àwọn ni eléyìí ló ń tẹ dùn fún wọn ló ń kọrin gbogbo wọn ló ń kọrin òun náà kọrin so ìparí ọ̀sẹ̀ yẹn a máa make sure pé a lò dáadáa fún rehearsal yẹn so láàárín láàárín ọ̀sẹ̀ a máa fèsì a máa kọjú mọ́ ìwé wọn tó bá jẹ́ pa nìkan ibi tá à ń lọ ta ní láti ṣe rehearsal fún mọ akọ̀lẹ̀ máa lò ju one hour lọ láàárín ọ̀sẹ̀ pé ó wà very important tí wàá ti jẹ́ tó jẹ́ pàtàkì a máa ń dúró dé parí ọ̀sẹ̀ kó lè kọjú mọ́ ìwé wọn ìmọ̀ràn mi fún àwọn òbí bíi tèmi ni wípé tẹ bá ti rí nǹkan kan nínú àwọn ọmọ yín tí wọ́n fẹ́ràn láti máa ṣe tó dẹ̀ jẹ́ nǹkan tí nǹkan tó dára ni ẹ jọ ẹ jẹ́ ká máa encourage wọn ká gbogbo tó bá need láti fi kí gift yẹn kó lè jáde ẹ̀bùn tán nìyẹn kó lè jáde síta ẹ jẹ́ ká fi gbogbo nǹkan tá a ní ká fi ràn wọ́n lọ́wọ́ tí wọ́n bá jẹ́ pé wọ́n kọrin ni báyìí pé wọ́n ń draw wọ́n ń ya àwòrán ni forever. kan tó bá jẹ́ kan ẹ jẹ́ kí a máa ràn wọ́n lọ́wọ́ ká encourage wọn ìgbà míì ẹni ilé ìlọsórí jùlù wà tó yẹ kó lọ ṣe kan tó yẹ kó ṣe kó máa tẹ jùlù wà ní kí ló but màá tún wò ó pé ẹ jẹ́ kí n fi sílẹ̀ kí n fún nígbà díẹ̀ kó ṣe kan tó lè ṣe kó tó wá padà lọ ṣe kan tí mo ní kó ṣe tó a kò máa fún wọn láyè yẹn because ayé ta wà nísìn a ní láti fún àwọn ọmọ yìí láyè láti gbé ẹ̀bùn tó wà nínú wọn kó gbé jáde because tábàdé kí wọ́n ṣe kan tí wọ́n fẹ́ wọ́n lè lọ ṣe nǹkan míì níta ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọ́n ní social media account wọn ní ẹlẹ́yọ kọ̀ọ̀kan so wọ́n á dárúkọ social media account wọn fún yín lórí instagram. instagram account mi Pearly Jesus Baby. Pearly Jesus Baby. instagram account mi ni prophet on keys underscore Cbe. prophet on keys underscore Cbe. account mi lórí instagram ni i am shina ayomi. i am shina ayomi ní ti tiẹ̀ lórí instagram. fún ìgbà yìí mo máa ń bá wọn upload àwọn mo máa ń bá wọn fi àwọn iṣẹ́ wọn bóyá ń lọ kọrin ń lọ ṣe ayẹyẹ ń bì kan wọ́n ya fọ́tò àbí wọ́n kọ̀ wà nulé wọ́n kọ̀ wọ́n kọrin àbí wọ́n fọn fèrè wọ́n tẹ́ dùrù bàbá ti record bẹ́yẹn máa bá wọn upload ẹ̀ àwọn náà dẹ̀ ní fún gbàmí wọ́n ṣe fúnra ara wọn gbàmí máa bá wọn ṣe so for now àjọ mo ràn wọ́n lọ́wọ́ àwọn náà dẹ̀ ń post fan fúnra ara wọn náà díẹ̀díẹ̀ ẹni tí wọ́n fẹ́ràn láti máa wà pẹ̀lú láàrin èmi àtọkọ mi ni èmi ni nítorí pé èmi máa ń fún wọn láyè láti ṣe ọ̀tọ̀ wù wọ́n kọ́ ẹ̀ máa ní pé à pé èmi mò ń bá wọn jẹ́ but mo mọ̀ pé èmi kàn ń fún wọn láyè láti express ara wọn ni so wọ́n máa ń like láti wà àti pé ọkọ mi náà kò sábà sí around so èmi náà máa ń wà nílé because iṣẹ́ mi orí ẹ̀rọ ayélujára ni mo ti ń sábà ṣiṣẹ́ mi so máa ń sábà wà lé so èmi náà lọ máa ń wà pẹ̀lú jù àlejò máa ń ṣe oríṣiríṣi ìjọ kọrin ìjọ ṣe gbogbo ẹ̀ papọ̀ torí bàbá wọn eh, most of the time kò kì í sí around wọ́n dẹ̀ ti dé bẹ́ẹ̀ yẹn ẹ̀ wọ́n á tún ṣe fún àwọn náà ṣùgbọ́n ìbímọ ìbímọ máa sábà ṣe mọ́ nílé. Ìbẹ̀pẹ̀ láfíà. In the secret place of the Most High shall shall abide, shall abide under the shadow of the Almighty. Ooh, yeah. I will say yeah. of the Lord is my refuge and fortress. My refuge and fortress for he will rescue me, protect me from the disease. Mm. He that dwells, he that dwells, he that dwells, yeah, in the secret place. He that dwells, he that dwells, he that dwells, yeah, in the secret place. He that dwells, he that dwells, he that dwells, yeah, in the secret place. He that dwells in the secret place. orúkọ tèmi ni ìyáàfin bolúwa ti fẹ́ ṣẹ́gun olúwayọ̀mí. orúkọ mi ni pé ṣẹ́gun olúwayọ̀mí. orúkọ tèmi síbẹ̀ lọ́wọ́ dára sí mi ṣẹ́gun olúwayọ̀mí ṣìnà lámì. orúkọ tèmi ni ṣìnà ṣẹ́gun olúwayọ̀mí. àwa ni simply Christ ambassadors. ẹ máa wo Orísun TV.